jẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe níbi tó bá dé o ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbé láti bẹ̀ tó ṣe tó yọjú ìwé ẹ̀rí láti àjọ àgbáyé ó ń bẹ lọ́wọ́ màmá wa onítìrí mo dúpẹ́ onítìrí aya Abíọ́lá mo kí yín gidi gan ẹ kú iṣẹ́ màmá ẹ ní kánjú Black Lion mi ò gbàgbé yín o orin ọpẹ́ ni gbogbo wa máa kọ nígbẹ̀yìn ó dá mi lójú kò dìgbà tá a bá sọ orílẹ̀-èdè four one nine tá a wà ará ni gbogbo ọmọ Yorùbá pátápátá ọ̀ ẹja fọwọ́sowọ́pọ̀ ìjọba àdélé kó wọlé o ká máa jó ní mùkúlùmù kẹ̀kẹ́ gbogbo ọmọ Yorùbá pátápátá ẹjọ́ fọwọ́pọ̀ ká fi mọ̀jọ̀ kan kí inú kókó inú o kọ́rọ̀ wá kó jẹ́ ẹ̀kan ṣoṣo ẹ ká ṣe ohun tó tọ́ o ká ṣe ohun tó yẹ nígbà tó yẹ torí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la ìyà tá a jẹ́ ti tó kákò lóko ẹrú ká bọ́ lọ́wọ́ amúnisìn. ká wà létí omi ká máa fi tọ́ṣọwọ́ o kọ́mọ ẹlẹ́ran wa máa jẹ egun ọmọ aláṣọ wa máa wà kísà ó tó gẹ́ o ẹjẹ́ jẹ́jà òmìnira ká fọwọ́sowọ́pọ̀ ká kò lóko ẹrú òun lèmi ń pariwo gbogbo ọmọ Yorùbá pátápátá yá mi létí yìí o àsìkò ti tó kákò lóko ẹrú o káyé fi ṣọṣọ wọlé tí omi ọmọ aláṣọ wájú wà kísà ká tẹ̀lé ní tọ́lọ́run gbà fún mo dúpẹ́ onítìrí aya Abíọ́lá o. mórèmí tiwa mẹsáyà tiwa ẹ̀ẹ́ní kọ́dúkú ẹ̀ẹ́ní dẹni ẹ̀yìn ẹlẹ́ni òní gbàṣẹ ti ń ṣe ilẹ̀ yorùbá máa gbé gbowó wa gbogbo ọmọ yorùbá pátápátá tó dúró lótítọ́ àti lódodo ìyà yìí tó gẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lájàjà òmìnira adelé wa là wá pariwo adelé ilẹ̀ yorùbá ó ti dé tán o ká máa jó ní mùkúlùmù kẹ́kẹ́ ká máa kọrin ọpẹ́ ló kù ijó ọpẹ́ ló yẹ ká máa jó o èmi ò bẹ́ni tí ó gbàgbọ́ wí gbogbo ọmọ Yorùbá tó dúró lótìtọ́ àti lódodo lèmi bá wí o àsìkò ọpẹ́ wa ti tó orí ọpẹ́ la máa kọ nígbẹ̀yìn gbẹ́yìn o adúpẹ́dúpẹ́ adúpẹ̀pẹ́ òkun rọ gbogbo ojú tó ń wò wá nínú ilé ojú yín òkùnkùn ní fọ́ adúpẹ́dúpẹ́ o adúpẹ̀pẹ́ òkun gbogbo ẹni tó lù wá lọ́gọ̀ọ́ ẹnu ẹ̀ níyàwó rẹ̀ àmì ni kẹ́ ẹ ṣe Ìgbọ̀tún TV ó ń kí gbogbo yín pátápátá o.